وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من قلتين أفوني ترى ستتلايكم نقوى الوقت ويتلايكم نبي نقوى الهبة الهبة ونانك أبويا نينكا لا يبقى يقبل أبويا نينكا لا يقبل asimani nu gbèsè ayò abẹ kẹńkà بين bẹ tẹyàn fún wa tí ọgbà pààrọ̀ nǹkan ṣe ń bẹ téèyàn fún wa láì gbà nínú àwọn nǹkan fún yàn téèyàn gba pààrọ̀ lórí ẹ̀ ó náà wọ́n sanwó kó fi gbọ́jà ọlọ́jà gbowó ó gbọ́jà kalẹ̀ fún ẹ ẹ nǹkan fún nǹkan ìgbà náà ni rírẹ́ǹtì nǹkan ẹ máa rẹ́ǹtì mọ́tò ẹ̀ríkẹ́ sanwó wọ́n fún yín láǹfààní mọ́tò bẹ́ẹ̀ náà ni kẹ́ rẹ́ǹtì lé ẹ̀yin sanwó wọ́n fún yín láǹfààní kẹ́ gbélé lẹ́ńbẹ́ẹ́nu uqudul mu'awada àwọn contract tó ní í ṣe pẹ̀lú fún mi wọn náà gbà jẹ àwọn kan sì ń bẹ jẹ́ pé fífún nìkan láàrì àti gbígbà ẹnìkejì ò ní fún yàn ní kankan nínú rẹ̀ wọn náà ni wọ́pù ilé ìdájọ́ sọ̀lá yìí síwájú. So nítorí pé ẹni tó gun ọlọ́run ní nǹkan tó wá gun àwọn èèyàn láǹfààní rẹ̀ kò ní nǹkan kan tó gbà lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é kó gun yẹn ní nǹkan ní ìgbà mọ́gun ẹ kò ní nǹkan kan tó fẹ́ gbà bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ti fẹ́ gbẹ̀sán e bẹ́ẹ̀ náà lẹni tó ṣe sàrà fún ẹ kò ní nǹkan kan tó fẹ́ gbà bẹ́ẹ̀ sọ eléyìí ó túmọ̀ sí pé ákúdò ni èyí tó ṣe kíkò ní àlùmọ́àwọ́bọ̀ nínú sínú gbà wọn náà gbà tiẹ̀ èèyàn tó lásán ló fún yẹn. إجواء ولد النعمان ابن بشير رضي الله عنهما صحابة بشير ببارك صحابنا تني النعمان تجمر أن أباه أتى به رسول الله صلى الله عليه وآله وسلم فقال بابون أمه وأبا نبي محمد صلى الله عليه وآله وسلم بابون أصيبه إني نحلت بني هذا غلاما كان لي dájú ó ti mú ọmọ كاتموني. yìí o ní ẹrúkùnrin kan tí mo ní ó ti mú ọmọ mi yìí ní kan tí mo ní ẹni pé wọn ń pe anabi sọlọ lọ àti làjẹrì nítorí pé kú ń bẹ ó máa dìgbà tó ń bá kú tán tọ́mọ yìí bá ń sọ pé bàbá mi ti bùn mí ní ẹrú yìí káwọn ọmọ yòókù ọmọbìnrin bá fa wàhálà lórí ẹ̀. وقال رسول الله صلى الله عليه وسلم pàtó sọ bẹ́ẹ̀ bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ tá nàbì gbọ́ ànábì náà wàá dá lóhùn. òní àgúlò wọlé dìgbà náà xaltóhu mídìlá hàdà ṣé gbogbo ọmọ tó bí náà ló bùn nírú ẹ̀bùn báyìí agbọ́kọ̀ ti bùn anọ́mọ́ọ̀nù tẹ̀ a sì máa kó nìkan kọ́ ló bí láyé ṣé gbogbo àwọn ọmọ rẹ̀ yòókù náà ló fún nírú ẹ̀bùn nítorí pé kò sí bọ̀bọ̀ ṣe sórí sí nàìjíríà òṣù ọmọ ló ń ọmọ lẹ́lòmíì náà ìjọba ti lè mú. kó wọn lẹ́tọ̀ọ́ sẹ́bùn ọmọ náà má ìgbà la bọ ọmọ pàtàkì jùlọ kí ló ń jẹ́ sí ọtọ́ màmí ọ̀jẹ̀ ọmọ lélẹ́yìí ọmọ náà lélẹ́yìí ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ yẹn o torí pé wọn náà bímọ ní o tún ma masha Allah táwọn ma wọn lè jọra wọn kẹ́rù ti jẹ́ pé wọ́n náà product brothers and sisters rẹ lọ́dọ̀ bàbá àti ìyá rẹ̀ fẹ́ jọra yín ẹ̀yin náà jọra yín tẹ́ náà ní jẹ́ exemption ọ̀rọ̀ ọmọ tí ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ọmọ tó yá pánlé ọ̀rọ̀ ọmọ abetí lápá ó sì rọ ọmọ tó ti kókó tó jájú ma ó ti ṣe ń tọ́ fẹ́ kó bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ọmọ tó ṣe pé ìtẹ́fẹ́ kọ́kọ́ ọkọ̀ ọmọ ju bí ẹsẹ̀ lérò lọ ọ̀rọ̀ ọmọ tó ṣe pé ọ̀dọ́ olùbàjẹ́ tí a gbogbo bẹ́ẹ̀ máa ṣe ń tírìnì rẹ̀ yọ ọmọ àjọ ẹ̀yìn ọmọ tó ṣe pé sọ fi sọ ibi tẹ́ fi dẹ́ kò ní mú kọ́bọ̀ Ezi sì rọ ọmọ gbogbo kọ̀rọ̀kọ́ńdù lé tẹ̀ ń kówó pamọ́ sí àti ibi tẹ̀ ẹ̀rù kówó pamọ́ sí ní ọmọ tú gbogbo tẹ̀bà ti fẹ́ wàhálà láyé yẹn Ọlọlọ níbí mà ọlọ́run bụ tó kálukú náà fojú bàbá àtìyá rẹ̀ rí tẹ́lẹ̀ náà tètè kálukú náà wá di mọ́mì nínú ìsìn mọ́mọ́ ti sọ̀rọ̀ fẹ́ràn pé ní ìsìn bàbá rẹ ló lè sọ mọ́mí ẹ ló lè sí fáìlì ẹ pé kí ni tá a lẹ́ni náà adúpẹ́ fọlọ́n hmm, adúpẹ́ fọlọ́n lẹ́nu lọ́lọ́ yìí àmọ́ ẹ kékeré kékeré ẹ mà kọ́rọ̀ kí sábẹ́ bá torí di eléyìí àwọn ọmọ kálukú kò bá jẹ́ pé bèjì ni wọ́n ìwà wọn ò ní jọra kálukú pẹ̀lú tiẹ̀ àwọn méjèèjì lè jọ ọmọ dáadáa o àmọ́ síbẹ̀síbẹ̀ wà wọn tún àwọn nínú dáadáa náà bẹ́ẹ̀ náà ìjọba ọmọ tí ìgbọ́rọ̀ ìwà wọn tún ní àwọn náà ìgbọ́rọ̀ ẹ wá rí nínú nǹkan tó mi yẹn máa ń fẹ́ tó ti jẹ́ àdámà rẹ̀ ní pẹ́ńtí bá ń ṣe dáadáa ìyẹn máa fẹ́ kan lẹ́sìn ntí bá máa gbọ́rọ̀ ìyẹn máa fẹ́ ṣe dáadáa sí ìyẹn fẹ́ ṣe sí lọ́nà tó jẹ́ pé ẹni tí ìgbọ́rọ̀ yọ mọ̀ pé yẹs àìgbọ́rọ̀ tèmi ni tó ṣe pé ọmọ tí ò serious yóò fi mọ̀ pé àìserious tèmi ni òjẹ́ ńlẹ́tọ̀ eléyìí gàgà lọ́wọ́ aburú jù tó ń san ọmọ tí ń gbọ́rọ̀ ọmọ tí ń ṣe dáadáa torí ṣíṣe dáadáa tọ́ wá kọ̀ láti ṣe dáadáa sọ́mọ tí ì gbọ́rọ̀ láti ṣe dáadáa sọ́mọ tí ò ṣe dáadáa kò sí tàbí ṣùgbọ́n ìpè rìsọ́ọ̀tì tí wọ́n fẹ́ ní o pé látàrí àìṣe dáadáa sí látàrí àìfúnni nǹkan ó yẹ kó ní lè gbọ́rọ̀ àtòjìjẹ ní ọ̀mà ìtẹ̀lẹ̀ kò ní gbọ́rọ̀ yóò tún máa lè bàjẹ́ sí i.

ní ọba jẹ pé tandi lẹ rí tẹ́lẹ̀ tandi tandi ọwọ ayọjú báyìí torí àìmọ̀ máa tọ́ torí àìmọ̀ máa tọ́ kí wàá di pé ọmọ ayé ọpọsíìtì bàjẹ́bàjẹ́ yàtọ̀ sí pé nítorí àbí sọlọ lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ sọ fún Bashir ń bí báyìí pé ìwọ Bashir An-Nu'man lásán kọ́ ló bí síbó tún bí ọmọ yìí. ṣé gbogbo wọn ló fún yìí kódà tó fi dórí ọmọ tí ì gbọ́ tí ya fún kálukú ayé kálukú àgbà wọn náà gbà wọn náà gbà wọn náà gbà wọn náà gbà pé ńgbà tẹni tí ń gbọ́rọ̀ gbà tí ìgbọ́rọ̀ náà bá gbà nítorí pé tí wàá gbà fẹ́lẹ́ eléyìí náà wá rí kínní lójú pọ̀npọ̀ pọ̀npọ̀ agbà yọ ọgbà bí ìgbà tí ọgbà kankan ní tóró ti gbé ebú jẹ ẹ sì bú ẹ lòmí ẹ gbọ́dọ̀ kíyè sáàrin ẹ dáadáa ẹ kú allah masha allah yọ ha bàbá dáadáa òun bàbá ohun tó yẹ pé títí náà ló ń jẹ fún ọ mùsíbà ló ń jẹ fún ọ kódà amáyésùnì ló ń jẹ fún ọ wọn wá tún ti torí pé òun wà burúkú wọn wò wà pálapàlọ wọn wò rádá wọn tó wá fún náà ru tó wá fún àwọn ẹni tí ń gbọ́rọ̀ ajẹpọ òun ní bàbá bò ń lọkàn jẹ mọ ó súnmọ́ kó mo yí padà sí dáadáa ó súnmọ́ kó fi wà pàǹlẹ sílẹ̀ wọn gángan fúnra rẹ̀ bó ṣe ṣe mu say okay ah láti dáàdi ti feel pé we are all equal so therefore none of us is, is cheated láti sin lọ́kọ́ èmi náà máa ti dáadáa tẹlẹbàárí kọ́ máa yí padà sí dáadáa torí àwọn sọ pé nínú education táwọn ń pè ní àtẹ̀rẹ̀bíyá ẹ gbọ́dọ̀ máa sọ ní tẹ́sí gbọ́ máa wí torí àìgbọ́rọ̀ tí ń ṣe kò gbọ́dọ̀ dá lórí pé ìní ṣe dáadáa sí irú ètò mo ṣe sáwọn yòókù rẹ̀ torí tẹ́yìn bá ti mọ́nà yẹn opposite ni wọ́n máa dáhùn lára ọmọ o òun ó tó fi tẹ̀síwájú ni nínú ìwà burúkú tí ń hù kódà yóò tún wá lékele torí ẹ ẹ try láti rí i pé ẹ fún ẹnìkan lọ́lá lórí ẹnìkan tọrọ mayín náà ní gbogbo wọn. ọmọdé ti gbọrọ yìí sẹ́wọ̀n kára àdánwò tó lọ́ máa ń ṣe fún yà kò lè méjì péré gbogbo wọn àjọ nínú dáadáa báyìí wọn yàtọ síra wọn náà wa pé ẹ bímọ ẹ ẹ wàhálà ni. ẹ ẹ tó bá lérò pé tó bá ti bímọ ìsinmi bẹ̀rẹ̀ èèyàn ń tanra rẹ̀ jẹ ni èèyàn gbọdọ mọ̀ ara rẹ̀ ọmọ tá a bí náà wàhálà ni a sì máa bẹ ọmọ tí ń gbọrọ á bẹ ọmọ tí ò gbọ́rọ̀ á tún bẹ lọ́n fònà etí tí ń gbọ́rọ̀ kọ́lọ́ máa fàdúrà lọ́gbà kìí ṣe pé nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní èpè mẹ́ta kan wà àbádùrà mẹ́ta kan wà gbogbo ẹ̀ náà ní ìpè àtàdúrà sáfùkà náà tẹ́sí yọ gbà náà ní wọlé bòtì oníyẹ alákọ̀ọ́kọ́ kìí ṣàdúrà lànàbì tó pé èpè tí bàbá bá ṣe fọmà yọ sẹ̀ náà nítorí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra. apá kan náà sọlẹ̀fù sọ̀lẹ̀ àwọn jẹ́ ẹni tó ṣe é pé pẹ́sẹ́ máa tọ́jú ọmọ nì tó bá ti fura pọ́ mọ̀ gbọ́rọ̀ wọ́n máa ti ń hùwà burúkú wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe sàrà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sàrà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gidigidi wọ́n sọ pé wọ́n lọ mo mọ̀ pé ẹsẹ̀ mi lọ́pọ̀ tọ́mọ yìí fi di ẹni tí ń hùwà kíwà yìí báyìí wọ́n náà wú àwọn sàrà tí mo ṣe yìí bá ń dá padà sọ́nà subhanallah wú àwọn sàrà tí mo ṣe yìí bá ń tún ṣe. wọ́n á lẹ́ni tó bá wá nǹkan bí owó tó lè fi ṣe sàrà ẹ̀ títí tí ọ̀bá rí yóò wá lọ bẹ̀rẹ̀ náà wá fẹ̀ tó ṣe náfìlà títí títí títí títí tó a pè wọ́n lọ́ọ́ èmi fi àwọn náfìlà tí mo ṣe yìí mo fi ṣe sàrà ìwọ lọ́hùn pé kò fi bá mi tọ́ ọmọ ìṣe subhanallah nítorí pé hakíkọ̀tẹ̀ tẹ bá rò ẹ̀rí pé àdánwò ńlá nípa àbímọ àdánwò ńlá gidigidi sí nípa àbímọ tẹ bá ti wá bímọ tán ẹ̀ ní ìsinmi fáá. ẹ nísìmí o ìgbà tó bá lérò pé o nísìmí inú rẹ ń dùn wọn ń kọ ọmọ sí ọlọ́run wọn náà ń ka sára yìí lọ́rùn pé o achieve anything àti tọ́mọ yín gangan gangan ní baba ńlá wàhálà àsìkò kẹ́sì ń bọ̀ nínú gbèsè ayé ọma tẹ́ pé yóò ju agbára rẹ lọ tó bá ni lọ ọ̀wọ́ ẹ torí pé yóò gbé ọ lọ wàláhì tó o ní sọ pé ọmọ tí mo bí kò ní mi lọ yóò ju agbára rẹ lọ fíufíu bíi ti kẹ bọ́ọ̀tà kẹ lura yín yóò dé lẹ́bù kẹtọ́ yẹ pé o ní lè kọ́ńtù ọmọ ma ṣébí wọn náà ọ̀ mánú gbèsè ayé rẹ̀ ọ̀kẹ́tẹ́ pé ẹ̀ máa tètè gbàgbé nígbà tí èèyàn bẹ̀rẹ̀ sí ní di pé ó súnmọ́ àti bàlágà ọdún yẹn wà ó wà kírítíkà bàjẹ́ tonkaluku tó bá lè rìkọ́ọ̀lù pápá àwọn ọmọkùnrin tẹ̀ rí le jù àwọn náà le jù ọkàn lè bí dáàdì rẹ̀ náà nígbà tí mo wà ní thirteen years ago kí ló ṣẹlẹ̀ dáàdì ni mo ń ṣe ọ̀lẹ́ ọgbọ nǹkan mi yọ yọ lẹ́nu tonti pa ana alánà náà ọmọ ọdún mélòó náà ní ọ ní ọgbọ́ àwọn nǹkan mi tó bàbá rẹ màmá rẹ wọ́n ti fẹ́ẹ́ lè fa ayé lẹ̀ torí fìtínà àti wàhálà lórí gbogbo ọmọ kọ̀ọ̀kan òbí gbọ́dọ̀ nípalẹ̀ mọ́ kìí ṣe ti o kìí ṣe ni ti torí gbogbo bí táà ti dán ọpọlọ tiẹ̀ náà wò nánu ara rẹ̀ nu ṣùgbọ́n àwọn olóòṣè á ń dùn àwọn ọmọ ń gbà nítorí tó bá lé lálejò ọmọ òfin ọlẹ yọ lọ ọmọ yẹn bọ sábẹ́ kó ti lùzẹ tó bá rọ bẹtẹbẹtẹ jù ó tún lùzẹ ọmọ yọ bọ sábẹ́ pé ó rí kọńtrol náà ni à ń bùkátà àdúrà wàláì tí nǹkan kan bá da àdúrà tí wọ́n bá bàjẹ́ àdúrà náà ń bọ̀ da wọ́n ṣàdúrà ìgbà tó bàjẹ́ ńkọ́ wọ́n ṣàdúrà. rẹ̀ lójú ọ̀nà káwọn ọmọ owó lè bá jọ́ ọmọ gidi àwọn ọ̀gbọ́dọ̀ á jẹ́ àlà kírẹ́ẹ̀tì ntọ́mọ̀fin ní dà discrimination ọmọdé bínú nù ẹ discriminate ìgbà ṣe pé ẹ discriminate láàrin ìyàwó tẹ fẹ́ tẹ sọmọ yín báwo wá làwọn ọmọ tẹ bí tó ti pé bọ́nà ti ṣe dọ́mi èèyàn ni pé o ò ní ní nǹkan kan tó so ọ́pọ̀ pẹ̀lú èèyàn méjì gbọ́nà kan náà tọkàn jù kan lọ àfi kó kó ju ẹnìkan lọ bàbá náà ti dán mi yẹn ni pé ó fẹ́ràn ìyàwó kan ju ìyàwó kan lọ òǹgá lè má lè sọ kí lọ́fà òǹgá lè má lè sọ jáde kó n fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ àmọ́ wà rẹ̀ ni wọ́n máa fi hàn pé ọgbà tẹ ẹnìkan ju ẹnìkan lọ bó wàá làwọn ọmọ yín bẹ́ẹ̀ náà làwọn ọmọ àwọn ọmọ rẹ ni gbogbo wọn kòtò wá fìlì pé ọkàn rẹ fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ tò wá kó dé pé ẹnìkan lọ bọ́ sọ̀rọ̀ kìí sẹ́nìkan nípa nǹkan kan táwọn ọmọ bá nídìí nǹkan kan tó bá jẹ́ pé nìkan náà ti kíkọ́ lọ béèrè ó ṣeéṣe kọ́ ọ gbọ́ kọ́ gbà immediately yàtọ̀ sí tó máa ti ẹlòmíì. wọ́n máa sọ pé kí ló ń sọ mẹ́ àmọ́ ní kí n ṣàlàyé kan fásitì kó mẹ́ àti ẹnìkan ti ṣàlàyé fún ọ dúró kọ́ gbowó àà subhanallah àti gbọ́ àti gbọ́ ń ọlọ́run bá tó wí ni kánàbí èso tó dé àmẹ́lẹ́ yìí lè ti dúró kọ́ gbowó ẹ máa rí kan lọ́dọ̀ bàbá yín gbogbo yín ti one school. o lè ní bùkátà kan sówó kí sísá rẹ náà ní kí bírọ́dà rẹ mí náà ní ọlọ́run tuntun ní kẹjọ pàdé léngbà kan náà àwa nídìí sixty àwọn eléyìí ọ̀kan nídìí eighty kan nídìí hundred ìwọ tó nídìí sixty ó lè pẹ́ndù dáàdi ló ti fún sixty yóò ti fún ní hundred àti eighty ẹ̀yẹ́ máa padà sí sukù kíákíá dáàdi mi mo sọ pé sixty mi lówó ó sì rí ni wọ́n kó ah yìí tẹ́ kó ok ọmọ kàwé sinmi lápò àbí subhanallah àbí kò fi sùúrù tó tọ́ọ̀ bá fi sùúrù tó ó ní mú sixty jáde ńlẹ̀ ọmọ nìwọ náà o àmọ́ wá sọ ara náà yẹn because ibi táwọn ọmọ mi náà ti máa ti pé a kí ló ní táwọn ee eh, o ti fẹnu jáàmù lò ọmọ lórí tiwọn má lórí àwọn òbí yàn wọn bùkátà kan máa lọ bó ti pàwọn náà à ń tún bùkátà káwọn náà má sì fi nítorí pé ní ojú ọ̀nà àti rímá ní ọ̀pọ̀lọpọ̀ òbí tí máa ń fè yéé ṣe kójú ọ̀nà àti bímọ ẹ má ti bí ọ wọ́n ti bí ọ̀nà ló kù àmọ́ lójú ọ̀nà àti tọ́ma ọ̀pọ̀lọpọ̀ òbí máa ń fè lórí di eléyìí bàbá yìí rẹ̀ gbogbo ọmọ rẹ ló ti bùn nírú ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ yẹn o lójú ayé yín kẹ́ ẹ tó kú ẹ lè gbọ́n àwọn ọmọ yín ní tẹ́ bá fẹ́nu dúkìá yín eléyìí kì í sogún ni wọ́n ń pè o kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kó pín ogún rẹ̀ kó tó kú o oríṣiríṣi nǹkan láàmú gbọ́nu rẹ́díò kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wá so àdánwò ńlá náà ní kí gbogbo èèyàn wọ́n máa sọ nípa nǹkan tí wọ́n máa ń parí ẹ sì mọ̀ pé gbogbo ẹni tí ń gbọ́ òun rò pé ẹni tí ń sọ̀rọ̀ ńkọ́ máa ń ti ń wí ni ó ó kájú òṣùwọ̀n ló fi nínú àwọn programs tá a máa ń ṣe wọ́n ń ẹnìkan léèrè pé ṣé èèyàn lè pín ogún rẹ̀ kó tó di kókó oníbẹ̀ ni kódà ìsìláàmù faramọ́ ọ̀ ẹ̀kọ́ rí jẹ torí pé ogún pínpín ó ní í ṣe pẹ̀lú ikú láì sí ikú ẹnìkan gbọ́dọ̀ gbọ́gùn rẹ̀ torí pé èèyàn máa pé pẹ̀lú ààrẹ ti ṣe mí kò dájú pé ń pẹ̀ láyé ẹ̀yin ọmọ ìwà mílẹ̀ ìwà mílẹ̀ ìwà mílẹ̀ mo ti pín ogún mi kò sí nǹkan tá a fẹ́ pín má lẹ́yìn ikú mi kọ́lọ́ sì tún ká dára pẹ́ mi ogún ọlọ́run bá tún lò lò thirty years ṣé ọ́ padà lọ́ máa bí ọmọ ni irú rẹ̀ ti ṣẹlẹ̀ ní láìpù wa nìsín o kódà wọ́n ṣèwé lórí rẹ̀ wọ́n tún kọ́ fún yín in English kó lè bá a rọrùn fún yín láti mọ̀ wọ́n ní Egypt ló ti ṣẹlẹ̀ ẹnìkan bò mí wẹ̀ so wọ́n ní bàbá yẹn ní owó gidigidi kọ́ á bí jọmọ méjì lọ gbàtò àtìyàwó tó á dàgbà ẹ̀mọ̀ pé ní Egypt ń bẹ̀ yẹn generally ọmọ kan ọmọ méjì ọmọ bọ́bá pọ̀ ọmọ mẹ́ta mẹ́ báyìí àbí òye wa wọ́n ń tẹ̀ra wọ́n jẹ́ mbẹ́. so ìgbà tí ó wá ti wá rí kóun ti dàgbà gan tí wàá fi gbogbo dúkìá fáwọn ọmọ àwọn ọmọ méjì náà ẹ máa ṣe bọ́ba ti wù yàn yín lẹ́ni nìyí lérò pé kò ní pẹ́ táwọn ò kú owó ti wá bá àwọn ọmọ lọ́wọ́ báyìí kálukú wá fìwà rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tí ọba ti lówó wọn níwò níwà ní ọmọ o tówó bá ti dọ́wọ́ tiẹ̀ tán kọ́ lẹ́mọ̀ wá tiẹ̀ náà gbàtó wá tẹ̀ wọn lọ bàbá yẹn wá ti sọ fún wọn pé bóyá ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní àbóṣoṣù àbóṣojúmọ́ wọn máa fún oníyè báyìí táwọn fi máa tọ́jú ara wọn táwọn fi máa tó bá di kó wọ̀ máa wọn tọ́jú bàbá wọn tọ́jú ìyá mi. tó bàbá yẹn wá rí sáǹpù tí ọ̀dà láti ju ayé rẹ̀ pé hàn àtàbúrú ní bẹ́ẹ̀nù kákó gbogbo dúkìá kákó fọ́mà kó tó di kó akú owó ò sí dá padà mọ́ because ṣé wọn náà gbà náà gbà ní ìsìká pé bàbá rẹ̀ kú bàbá rẹ̀ wá fi hundred million sílẹ̀. Si wọn nìkan náà ló sì jogún rẹ̀ àsìkò tí wọn pé bàbá rẹ̀ kú tó tu ọlọpọ wà ń sunkún sunkún sunkún sunkún ibi tó ti sunkún ló ti wá wọnú yàrá lọ wá bá hundred million cash pàtó wá jáde sáwọn èèyàn tó àwọn akótó máa ń fojú kan sunkún àmọ́ fojú kan rẹ́rìn <laughs> okay after all bàbá yẹn ah, mọ láìkẹ́ o tó irú bàbá tí ọtọ́ yẹ kéèyàn ní nìyẹn náà ẹ wàá dúró ó tó filẹ̀ fúlù àrè mo dẹ̀ láàkì bàbá yẹn kò tún fídíò èmi nìkan lọ yìí sí olú ẹ kú oríire nìyẹn ìwọ wa náwó ntí náwó ntí náwó wọn bá ní bàbá rẹ dákú ẹlẹ́yìn lọ gbókùn ní azùrù ẹ̀dùgbé bàbá lọ látàgbẹ̀ mọ́tí mọ́wọ́ ní bàbá tí ọ̀là ìgbà tí bàbá ti kú ọ̀dà bí ìgbà tí bàbá ti kú lóbi wá ń sunkún kótó wá ró òǹfojú kan sunkún òǹfojú kan rẹ átìrìjà abẹ́ lọ gbókù bàbá ti tó kòkó rí bẹ́ẹ̀ bàbá ti sọ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa ṣé irú ọmọ ó bù sẹ́rìn ni àbí ó kù wọ́n tó ti yẹ kó o ti kú kó o ti mọ nínú ọmọ irú ẹ̀mí yíyí wo ló gbé wáyé mọ́ ah. so ó túmọ̀ sí pé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà gan nínú àwọn èèyàn lónìí àìkò tí ì sí nípò ẹni tá a dánwò ìníjẹ́ kọ́ máa ṣèṣe ẹni tí ó ṣàṣeyege tí wọ́n bá bọ́ sí kálukú lọ́wọ́ nìṣẹ́ ìmánì náà dà. irọ́ lásán ìmánì nàjà nítorí ẹ̀ ló ti jẹ́ pé alùsùnà ni mí ẹ kéde kàkà bá ti yọ irun gbọ̀n ẹ masha Allah irọ́ ni kì í ṣe fi tọrọ owó mo rò pé wa tó owó bá bọ́ sínú ọ̀rọ̀ òdodo ọ̀hàn mo rò pé wa ẹ̀yìn torí pẹ́ lómi àwọn ará náà capitalize súnà sí kò dénú wa wọn kò dénú kò dénú sọ̀rọ̀ sí wọn kò bí ó ṣe ń bọ́ ọmọ làkejì ṣe ṣe súnà àánú ṣe súnà nù súnà tó fi máa gbélé ayé ni tó fi rí àkìyà máa wọ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé iṣẹ́ ń bẹ wájú àbàjẹ́ ni iṣẹ́ ń bẹ wájú àbàjẹ́ a gbọ́dọ̀ a sọ́ra wa a sì kíyèsára wa owó ò ti tì ọ́ lọ́wọ́ lọ́n kò ní má nìkan ń tẹ̀lé súnà tówó bá di ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà yọ ya yín lẹ́nu yọ ya yín lẹ́nu pé campaign lásán ni òsódodo ń bẹ torí di eléyìí báyìí wọn náà lọ ṣàṣìṣe o kọ á pín ogún rẹ kó tó kú o àmọ́ kò burú kò bùn yẹn lẹ́bùn àwọn ọmọ rẹ o lè bùn wọn lẹ́bùn pé ìwọ ọgbọ́n lé báyìí gbọ́n lé báyìí wọ́n náà mo gbọ́n lé báyìí wọ́n náà mo gbọ́n àmọ́ sọ pé condition onígbé tó bá gbọ́n àwọn ọmọ rẹ lẹ́bùn yẹn láì tí kù exactly bọ́lọ̀ ṣe ní ká pín ogún ló bùn wọn lẹ́bùn ètò túmọ̀ sí pé sábà bùn obìnrin ní yàrá kan àbùn ọkùnrin ní yàrá méjì sábà bùn obìnrin mọ́tò kan àbùn ọkùnrin ní mọ́tò méjì tẹ́lẹ̀ yìí ọ̀tọ̀nà lójú ayé yín láì jù eléyìí ẹ ẹ sẹlọ lópin ìgbà tó bá pé gbogbo ọmọ ńkọ́ lọgbà pèjẹ ó sì ń bẹnu ìgbésẹ̀ tó dáa pàápàá jùlọ tọ́lá ẹlẹ́dàá wa bá ní kẹ́mi yín ogun tó sì fún yín dúkìá tó pọ̀ ẹ méje káwọn ọmọ wá kú fún yín nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà míì bẹ́ẹ̀mi tí ń ṣe ń gùn sí òun kò ní jẹ́ dùnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ agbójúlógún àwọn onífẹ́kẹ̀mí yóò gùn nítorí pé àwọn ti mọ̀ pé bẹ́ẹ̀ bá kú owó àwọn ò ní tó àwọn dúkìá yìí àwọn sì rí táwọn ọmọdé náà ń kú gbàtẹ́yìn ọ̀gá sì kú ní ìsìnkọ́mọ́ ìkú lọ ẹ̀ní ọ̀kọ́ kú ọmọ lè kó poison sínú tíì fún yín nítorí pé ọ̀tá ń bẹ fún wa o ọ̀tá sì ń bẹ fún anú àwọn ìyàwó wa ọlọ́ǹgá lọ sọ bẹ́ẹ̀ torí di eléyìí báyìí ó ń bẹ́ẹ̀ gbèsè tó dáa pàápàá jùlọ tọ́lọ́mbà kádàrà gùn tẹ̀sí ní dúkìá tó ó jẹ́ ilé eight flat ẹfọ ọmọbìnrin kọ̀ọ̀kan náà ọmọbìnrin méjèèjì àbá nínú ọmọbìnrin ní fúláàtì kọ̀ọ̀kan àwọn ọmọkùnrin méjèèjì ńkọ́ fúláàtì méjì méjì ó ti di ọmọ gbowó àbí ẹ wá kíyèsí bá ti bẹ́ẹ̀ tàn ẹ wo ọmọ yín máa ti dibanu ali dibanu ali tí o sí ah, mo ní wa wà láti ayé ni dáadáa láwọ̀ mo rò pé yé unlike pẹ́ẹ́rẹ́ pé kú yìí náà retí bàbá mi ti máa ń rìpọ́ọ̀tù fún yín ṣùgbọ́n náà dára rẹ̀ mà ọ̀dọ́rọ́ mi náà bá kálukú wí tó máa ń rìpọ́ọ̀tù fún yàn wàláì àánú ti sèyàn ẹlòmíràn sọ fún yín pé ó ti tó sùn kan tóun ti ní kí lágbájọ́ wá tí ò wà ọmọ rẹ̀ òun pè òun tó rán yẹn ti kọ̀ ó ti tó ok ṣé òbí èsì inú bíbà òbí èsì pè àyàfi tí ì bá sùn níyà rẹ bí fún lè pé yóò ní mu tẹ̀yìn ọ̀gbọ́rú ẹ̀ nígbà tó bá ti mú pọ́njú bóbi rẹ kò sí nítorí ó tún fẹ́ ṣe mọ́tí ọ̀bá ní sùúrù pápá ẹ̀sìn máa rántí tí àwọn àti ń dàgbà ẹ̀ máa ń o. ọ̀sẹ̀ ní sùúrù nǹkan kan ó ti máa fire for fire yóò ti máa wà fágbàlagbà ìgbà náà ọlọ́run fẹ́ kẹ́ handle wọn with care torí pé àti tètè react yóò ti pọ̀jù fún wọn gbà so àbùkátà kóbi náà kọ́ dẹ́wọ́ rẹ̀ kọ́mọ náà kọ́ sọ́ra rẹ̀ fún tẹ̀sí ni pé kéńtìkéńtì lẹ̀mí gùn ṣé ẹ̀mí kálukú ò ti gùn báyìí ẹ ẹ dáhùn <laughs> lórí tó bá ń sọ̀rọ̀ ẹ̀mí gùn ẹlòmíín ti ń ro hundred and twenty ẹ hundred and thirty pé kín hundred and twenty lọ́nlọ́ láíláí o tó bá fi lo eighteen years nǹkan kan. <laughs> ẹ̀mí rẹ ti gùn àti sọ́nù Riyadu ẹ pé gbogbo ẹni tó lọ wọn bẹ léda wa tó bá mú ẹ̀mí rẹ̀ gùn Ọlọ́run ti dínà àwáwí ó dínà àwáwí rẹ̀ àwọn olùmọ̀ wa yapa nípa abẹ kẹmí ogun àwọn kan sọ pé tó bá pé sixty àwọn kan ní tó bá pé forty àwọn kan ní tó bá pé eighteen àwọn kan ní tó bá ti bàlágà tó bá dàgbà débi kọ́ bàlágà láti mọ̀ pé bí bàlágà fifteen years ní tó bá pẹ́ jù àjẹpẹ́ mi wá ti gùn gan o àkíkàtà tẹ bá ronú pé ẹni tí ò tó wa ti kú kọ́dà ẹni tí ọkàn fojú gan nílé ayé yìí tó sì lọ wọ́n pọ̀ ẹni tí ò tiẹ̀ rí ilé ayé yìí tó kú wọ́n wà tò ẹ wọ́n wo adúrú lílọ́lá tọ́lọ̀ ńlọ wa la ńṣe làwọn máa ń wò pẹ́mi wo oògùn torí pé àní tẹ ẹrí tá à ń ṣe sábà bínú torí tí èèyàn bá ní tẹ ẹrí tí ṣe tí èèyàn ṣe ń wò ó yí pé bóyá alẹ́ yìí ni àrímọ fún mi níralẹ̀ tọ́lá eléyìí ó mú yàn máa ti sẹ́ẹ̀rẹ́ èyàn wà á mọ̀ pé ẹ̀mí èyàn gùn lódodo nítorí kò sígbà tí kú dé téèyàn kábàámọ̀ tí ti pọ̀ ṣùgbọ́n gbà tó ti pé ti ń nínú ẹ̀mí kálukú ni pé òwúrọ̀ ló ń wà kọ́dà ilé ò sì mà tó bá wọn pélé oṣù ó alẹ́ kóhun tó ṣe àti ráyé gbé wọn ọmọ ṣe títí tí ìtọ́jú alẹ́ òun níjọ wa lọ́jọ́ alẹ́ rẹ̀ ọbẹ̀ rẹ̀. bìlíìfù kálukú ni pé òun máa lo òun dàgbà òun dògbò òun fọwọ́ pawú òun bèrè ìjìjọbì sọ́wọ́ àdánù gbogbo eyín ti ká dànù. o <laughs> ò ní lè jẹ fùkú gan ọkàn máa fún mu ni lọ́mọ ẹsẹ̀ ní kọfukọfu gbogbo eléyìí túmọ̀ sí àwọn tá a máa ń wònú táwọn àfi máa ń wò pa kéré àti kéré àti kéré ẹ̀rí bàbá tó ti ṣe seventy onótùú máa sọ pé kọ́ lọ́wọ́ dájọ́ ẹ̀mí gígùn lé wa lórí ah seventy kí máa ṣeré nítorí pé kò lè má jẹ́ bẹ́ẹ̀ nítorí tẹ́ bá wo rẹ́kọ́ọ̀dù kí ni wọ́n rí ṣe ní dáadáa tí wọ́n ronú fáwọn òkùn èèyàn tó ti dàgbà débi wípé kò lè dá dúró mọ́ yóò sì tún máa wò ó pé kọ́lọ̀ wọn jẹ́mi òun gùn ètí ń lo bíi hundred jẹ́mi yóò bá tún gùn ń ru wa wa róńdóróńdó ayé sí láàrin sixty to seventy tó bá pẹ́ jù náà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ́rìí tó ṣe eighty ó ṣe hundred ó ṣe ń wá nìkìnnì ẹlòmíì ọ̀ dàgbà débi kí wọ́n lọ máa ta lóòrùn àbẹ́yìn ò rí rẹ̀ rí tó yẹ kí tí wọ́n bá ta lóòrùn ọpọlọ rẹ̀ gan ara rẹ̀ gan ní charge àfi bíi bátìrì tó máa ti gbé sóòrùn tó máa da padà sínú lẹ́rìí pé yóò tún active díẹ̀ so torí ẹ̀ ìgbà tó dùn náà lọ ìgbà tó dùn náà lẹ́rìí tí yẹn bá wà lọ́dọ̀ọ́ tí yẹn rọra léegun tí garagara rẹ̀ wà wọ́n gbà tó wà náà lọ àsìkò ń bọ̀ ní ìsinsá pé ó rí pé ní ìsìnkú tí gan bá fẹ́ soke sí ọ̀wá lé ni nígbà tí lápẹ́ àsìkò ń bọ̀ ní ìsinsá pé ò lè lé màlúù mọ́. náà fẹ́rẹ̀ màálù ọ̀jọ́ tẹ̀kútẹ́ o lè lé màálù ọkọ ọba tó bá sáré láti bí ìdánù géètì ma lásán wọ́n máa mí kókakóka di ọmú tó yìí ti máa kọ táwọn yóò máa ah mo ah ara ti kú lára ọmọdé kẹtẹ́lẹ̀ nǹkan ọmọ pé jojúmọ́ ló ń gbòòrò ló ń ẹ ó rí pé nìsín kò sí nǹkan kan tó fi rẹ tó ní rún oorun ni wọn bá yàn ẹni tí olómi ọmọ ọrùn tí wọn ti kra kra kra máa rùn sóbẹ sórí ọdún rẹ ó débì kan dókítà ọba rùn wà lẹ́yìn rẹ lọrùn òní mọ̀ pé yín lòrùn ó dìgbà tí gbogbo ẹ bá di ah ibi ti ti koto ibi ti kéré kan ọ̀jẹ̀ yín má ọ̀jẹ̀ yín má gbàdo mi tí òní pé eyín wọ́n ní kálukú wọ́n máa kù kájẹ tó ń bá ní kádọ̀ kọ̀ọ̀kan dà kọ̀ọ̀kan yáfi o kí ló dé akọ̀rọ̀mọkànlá ẹ mú kí ló dé à ẹ yáfi ni kí ló dé ó ní fún ọmọ kó n ti dàgbà lọ́wọ́ gbó irun gbọ́dẹ̀ ẹ̀ sì dìde funfun tán tó ń ọmọ kó n ti dàgbà ní àìpẹ́ yìí ó ń lọ ibì kan ápù náà wọ́n ti lọ òun ló ń bá jẹyìn má pù pé bó ń ṣe rún ápù báyìí ń wọ̀n mọ̀ pé yín agbọ́n bẹ̀ ọ́ lọ̀ lẹ́ẹ̀kan náà ni tó ti ń di gàrí à. tó bẹ́ẹ̀ ni bá a ṣe dùn láàmú jẹ́mà bá a ṣe dùn láàmú ẹ wọn àwọn lè máa sọ fún ẹ àwọn mẹdísìn ẹ bá glucose ló dínkù ẹ báyà kẹ ẹ máa fi kún glucose yẹn ó rí i pé à ń lọ ń dojúmọ́ ni torí àkàrà mọ̀kànmọ́ káwọn ọmọ wa kún lè bàjọ́ ọmọ rè fún wa àwa náà gbọ́dọ̀ ṣe foundation ẹ má discriminate tọ́lọ̀ ń bá fún yín lówó bá a ṣe wíyàn tọ́lọ̀ ń ti kádàrà pé kẹ́mi yan rọra bù ẹ̀yin náà ti rí àpẹẹrẹ lára àwọn ọmọ yín pé wọ́n ti ẹ̀dẹ́ni tó ní níwọ̀nba láti ojú ayé yìí nítorí pé tí ọmọ wa bá ní ìfọ̀kànbalẹ̀ ní fáwọn náà bó ti yẹ ká máa ronú nù. No erikito pé tọmọ wa bá ní wọn bá ní wọn máa gbé bùkátà tó wa bá yìí especially táwọn ọmọ ọkọ afẹ́yàwó ẹ̀yin sì ní tẹ́lifí tún gbèsè ayé wọn wọn bá tí ò ní àfẹ́tì náà ẹ sì mà tí dúkìá bá pọ̀ náà gan-an ìwọ kan ò ní lè kọ́ńtró gbogbo ẹ̀ tòmáwá wọ́n máa bá mójútó náà o àmọ́ ka káwọn náà láti sìn wọ́n ti máa feel responsibility pé ètò à ń bì wọ́n ni mo bùn ètò à ń bẹ̀ wọ́n ni mo bùn wọ́n ló lé lẹ́yìn wọ́n ló lé lẹ́yìn wọ́n ló lé dín wàhálà kù fúnra kò sì kọ́ọ̀mù kù torí kí lọ́n jẹ náà mélòó lọ́n jẹ owó káwọn náà ti bẹ̀rẹ̀ sí ní control káwọn náà máa ẹ̀yin wá ń dín wàhálà kù fọpọlọ sí yín ni òní máa pé màá ronú eléyìí ronú eléyìí ronú eléyìí so eléyìí pàtàkì bóyá arú rẹ̀ ni bàbá yìí náà sí ọkàn pé tó ń ṣe ó rólé apá kan àwọn náà ṣe rí ayé wa lónìí tó bá gbógun wá pé ká bá kùn ẹ máa sùn wọ́n lè sọ yìí ẹ jẹ́ kí ẹmọ kan lè gbé ẹ jẹ́ kí n wo dítèsí níta sọ pé bàbá wa filẹ̀ tẹ bá gbélé lọ yọ bá sọ pé a ó tún kulé kan bí báyìí ó tún kíní kan bí báyìí ó tún kíní kan bí báyìí tẹ bá pa àwọn yòókù gé ńgbọ́ wọ́n nílé kan kù wọ́n ní kíní kan ó ní bẹ́ẹ̀ ni bàbá ti mú lágbájá lójú ayé wọn àwọn ọmọ yòókù wọ́n wà á rí a bó wọn ti lè bu ẹnìkan tani wọn sọ fún gbà wọn bùn bó wọn ti lè ṣe báyẹn ọkọ̀ kù fún sọ pé alábòsí bàbá wa wọn ò ní sọ àmọ́ bó wọn ti lé pẹ́ nìkan ta ni wọ́n sọ fún gba wọn bùn sẹ́wọ̀n pé wọ́n rìsọ́ọ̀tì ẹ̀ náà ni alábòsí bàbá wa àbó kúrọ̀ lẹ́yìn yẹn parọ́ mọ́ bàbá irú ẹ̀ tí bàbá yìí fẹ́ sá fún mi pé kẹ́nìkan ti máa lẹ̀ torí tó ń bá kú wọ́n má sọ pé ọmọ yẹn ń parọ́ ni tòṣùgbọ́n bàtí bàbá bá ti wá ṣe àṣemẹ́sẹ̀ báyìí ó nkan nǹkan owó olówó báǹtì báǹtì làǹtì ó gbé kan àwọn ọmọ yòókù ńlá bàbá wa kú ṣé àwọn òṣìṣirò ni bàbá sọ pé ní tí wọn ò ti bùn yàn làwa fẹ́ pín ní wọn ò ti bùn yàn làwa fẹ́ pín bàbá yẹn ti kú tàbòsí tàbòsí ń pàdé ọmọ yẹn tó ń bá gbé nǹkan wá tó ní kí wọ́n pa pọ̀ mọ́ nǹkan fẹ́ pín wọn ò fẹ́ kí bàbá àwọn kó jìyà rẹ̀ tó gba náà làwọn tó lè papọ̀ gbọ̀dọ̀ tí bàbá yẹn ti ṣe tó ń ti pa bò sí ni sinai lọ́dọ̀ tàwa táwa fẹ́ pín ogún àmọ́ ìwọ tó bá volunteer àpé àtúntí kwara dúkìá bàbá náà nìkan tó gùn ní ọ̀fẹ́ tí ọ̀dà fámìlì o òsì fẹ́ tí ọ̀fà wàhálà fún bàbá rẹ̀ tó rò bílíìfù pé bàbá rẹ̀ wọn ò mọ ni wọ́n ti ṣe wọn pè ṣe ìgbà náà amísìmì eléyìí jẹba tọ ọ yẹ kéèyàn lè láyà àyà níní kò túmọ̀ sí pé ká asa náà lẹni tó lójú tí ò mọ̀rọ̀ owó láì sọ tí ò mọ́tálà lè sọ̀rọ̀ sí atanu nù àmáyà níní ó náà ní kí tẹ́ ẹ bá rí òdodo ọ̀rọ̀.

àwa náà gbọdọ tírèèni ara wa bẹ́ẹ̀ yé ti torí pé ànábì jó lówó fa tòṣùgbọ́n yọ ọkàn lọ tí ọkàn rẹ bá yó ó ju olowo lọ má fojú títí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn yìí máa rọ ahọ́n èèyàn ni ìyẹn lè torí pé tó bá jẹ́ pé ń bẹ ni gbogbo wa máa wò wọ́n fún wa wọ́n fún wa kò tí wọ́n why because gbogbo èèyàn tó bá mọ̀ kóun tóun bá ṣe nǹkan ọ sọ̀rọ̀ sóun ọ bóun wí kò ní fi kọ́bọ̀ lọ láéláé ṣùgbọ́n lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa làwa ń wojú ọ̀dọ́ rẹ̀ láti fẹ́ gbà fèdínú òdodo òdodo wa ní tán lórílẹ̀ àmọ́ ń dọ́tí ìwọ ọ̀bá ti yọ ayọ̀ ọkàn tó ṣe pé ọ̀dọ̀ àwọn èèyàn ló fojú sí ìṣe ń bẹ lọ́wọ́ wọn lọ fẹ́ gbà ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ tó lè sòdodo. òtó bẹ́ẹ̀ ó sì yẹ kọjá pé àwọn tó bá Islam wọ́n ní irú kratéríà yìí báyìí má wo tuntun bẹ lọ́wọ́ àwọn àfojúsùn rẹ kọ́ lọ sọ́dọ̀ lọ sọ òdodo láì ọ pàtàkì nínú tí máa jẹ́ kẹ́sìn ọ̀tàn ká èsì ọmọ bú àwọn èsì kọ́ yọ ọmọ kọ́ tí ò lẹ́kọ̀ọ́ ya garawa. ọfẹ ọfẹ pàkíyèsí ẹni tó sàṣìṣe kò bá jẹgbẹ bàbá rẹ ọlọ́nà tó ti bá a sọ̀rọ̀ tó ná ọmọ fún un òhù àárín títún ọ̀n fẹ́ kó wọn mọ tó wọn mọ ni eléyìí pàtàkì. ẹ̀rí ńgbà tí bàbá yìí sọ pé wọ́n anábì sọ̀rọ̀ àṣìlá mo bọ́ ọmọ mi anọ́ọ̀mán ní ẹrúkùnrin kan tí mo ní anábì sọ pé tí gbogbo ọmọ tó o bí lo gùn nírú ẹ̀ níṣẹ́ kólówó kan wá bá wa náà ní níṣẹ́ kó ẹ òun fẹ́ fi mọ́tò tó ń hàn yín àbúrò fi hàn mí mo rò pé yé wa torí pé ńgbà míì náà gan tó bá ti gbàgbàkúgbà láàyè wọ́n ló ṣílẹ̀kùn fún bànújẹ́ kọ́ wọlé wa bọ̀ wọ́n ti mọ̀ pé agbára rẹ̀ ọ̀kárò mọ́tò yẹn so why must somebody bring that type of car to you láti wá bá ọlọ́kàn jẹ́ kó pọ̀ ọ́nú pọ̀ ìgbẹ́ ó máa tí ọ́ lójijì so nítorí yẹ kí wọ́n ṣe ni pé kí ni kò nídìí kó máa gbérù ẹ̀ wá bọ̀ ó ní ẹ òun fẹ́ kẹ́ ẹ ṣàdúrà sí ẹ fi ta so ó sì wáá gbé hàn bẹ́ẹ̀ ló sọ pé ah masha allah ala quwwata illa billah ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run fún èsì. ṣé ẹ sì ń yọ zakat yọ zakat à ń wíru ń wíru tí ìbá ilé máa ẹ̀rí pé tí ìbá yọ tẹ́lẹ̀ ẹ̀rú ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bà ìwà ti kí wọ́n gbé mọ́tò ọtí wa wọnú ẹ̀ ọtí wa ń jókòó lórí àga ah, ọlọ́run ti rú ilé ìfáwà náà ẹ̀ ṣe kí ni tó ògùn mọ́tò rí gbogbo ala ní mọ́tò àbá ní mọ́tò bàbá san ẹ lò fún ta ìdí ó ọ àbí òní gbé ọ ọlọ́run máa fi ọwọ́ ọgbà tó fi sanwó tó ògùn wọ tó ọjọ́ bó ṣe jẹ́ ọkàn nígbà tí lọ́wọ́ rẹ̀ ni torí di eléyìí báyìí gbogbo ọmọ rẹ ló ń fúnru eléyìí ńlá onírara o bàbá yìí náà ti parọ́ onírara wàkọ́lá gbà padà kàtígórì ni àwọn ọ̀rọ̀ yẹn gbogbo ọmọ rẹ ló bápadà bápadà léjú sí gbogbo ọmọ rẹ ló fún torí ẹlòmíràn lè sòótọ́ alákọ̀ọ́kọ́ sí gbogbo ọmọ yìí lè sì fúnrú rẹ wọ́n ní rárá hmm. yọba lórí kodò yọba múná lọ anabi ò lórí kodò anabi ní dá padà with immediate effect tó nínú riwaya mi kọ́ńtọ́lẹ́kọ́ abi ila nabi sallallahu alayhi wa sallam liyashhidahu ala sadaqati bàbá mi bá gbéra pa ọdọọdọ anabi sallallahu alaihi wasallam ọfẹ kọ jẹ́rìí sí ẹbùn tó ń bùn ọkọọl riwaya mi nù af'alta hadha biwaladika kullihim tẹrù nǹkan yìí náà ló ṣe pẹ̀lú gbogbo ọmọ rẹ waladika wọn á sọ pé kullihim nítorí pé nàkìrọtún mudaf nakiratun àbí mufradun mudaf mufradun mudaf nínú òfin èdè lárúbáwá àti usulul fiqh tí gbólóhùn bá tọ́ka sí nǹkan ẹ̀ ọ̀kan tó bá ti fi ó túmọ̀ sí gbogbo nǹkan ó túmọ̀ sí plural torí àwọn sọ pé awaladika kullihim kullihim ẹ̀sìn mọ̀ pé kull min alfadhil umum inú gbólóhùn tó ń tọ́ka sí púpọ̀ ni ìyá ọmọ àwọn ọgbẹ́ àwàlájíkà wàlájíkà wọn á sọ pé kó lè yẹ wọn rò pé yẹ torí pé mufradun mudaf ya'um tí nǹkan bá ti jẹ́ singular tí wọ́n á fi tì léde lárúbáwá ó lè túmọ̀ sí plural ṣé gbogbo ọmọ rẹ náà ló fún lélẹ́yìí ànábì ó ti ṣèyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin lórí gbogbo wọn náà ní wàlẹ̀tì. ugbani wọn ni walad man laka alayhi aw gbogbo ẹni tó o jẹ pé ìwọ ló bí o ní bíbí lé lórí kò bá jọkùnrin kò bá jọkùnrin ṣé gbogbo wọn ló gùn lẹ́kùn báyìí. bàbá wọn sọ pé rárá kọ́ọ̀lù wọn ni ittaqullah ẹ páyà ọ̀lọ́ wa'dilu bayna awladikum ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yẹn ẹ bẹ́ẹ̀ ẹ ọ̀lọ́.

ẹlẹ́ẹ̀lówó dẹ́bi sẹ̀kejì tọ́da abẹ́ ọ̀mọ̀dá abẹ́ ẹ̀rọ aṣọ ọdún fọkàn ẹ̀rọ aṣọ ọdún fún ẹ̀rọ àbàtọ̀ ọdún fọkàn ẹ̀rọ àbàtọ̀ ọdún fún àbòsí ni wọ́n ń pelé yẹn bàtà eléyìí ọba jẹ ten thousand kíta eléyìí ọjẹ twenty naira síbẹ̀ sára bàtà abẹ́ ra bàtà àmọ́ ntọ́kàn wà ń bẹ̀ ni pé kíta eléyìí ọmọ bí ti rọ́bà ní kálukọ́ ra tó ń rọ́bà owó wọn ọba àmọ́jẹ nǹkan kan náà bọ́jẹ́ taláwọ̀ náà ní kálukọ́ ra taláwọ̀ owó wọn ọba àmọ́jẹ nǹkan kan náà ilé ìjàgbọ́ ti jẹ́ ọmọ kan sọ pé ẹ̀wù tó ń fẹ́ nì ẹ sì gbogbo one five lọ ọ̀gá ìsọ pé tó wù ní ẹ sì rà jẹ́ twenty thousand fẹ́ẹ́ sàbòsí fẹ́ẹ́ sàbòsí torí tó wù kálukú náà lẹ́ra one five tó tó bó lẹ́sọ̀ á sọ pé bàbá sàbòsì bàbá sàbòsì ọmọ ló pẹ́ tó wù tọ́ ẹ̀pá yọ lọ́wọ́ ẹ̀sẹ̀ dọ́gba láàrin àwọn ọmọ yìí o dáhùn kíkẹ́ máa ń sọ̀rọ̀ tọmọ kan bá dá sí inú yín ó dùn ó kú làákà ẹ̀ tọmọ kan bá ti yá ní tó fẹ́ dá sí tálóní kò sọ̀rọ̀ ní kí á níyàtọ̀ síbí ọmọ náà ní gbogbo wọn ok táwa lẹni tó jẹ́ tálẹ̀ yàn láàyò tani pọ̀ sí ṣé gbogbo wọn lọ́mọ yín ẹ̀kẹ́ fún wọn ní kọ́ ra ẹ̀ tọ́ ẹ páyọ̀ lọ ẹ ti dọ́gba láàrin àwọn ọmọ yín o ẹ gbó sẹ́ẹ̀lì fọ́ọ̀mù kan ẹni kọ́ mọ̀ kọ́ mọ̀ súnmọ́ kíláàsì. ẹ̀rí kọ́ mọ̀ kíláàsì sùkúù nìsín àwọn ọmọ kan máa gbé bí àfi sùkúù tí ọba dẹjú lẹ̀ nàìjà nàìjíríà level ẹ̀rí táwọn ọmọ kan sọ mọ́sálásí skul ni mọ́sálásí náà wá dò tẹ́lẹ̀ ẹ̀rí kẹ́ńkẹ́ inú mọ́sálásí búrọ́ọ̀ṣì fọ́nù ẹ̀kọ́ ẹ̀ máa kó gbogbo eléyìí gbà ọbẹ̀ à àwọn kan náà sun bíi àwọn kan wọ́n ẹ́ wọ́n ní ròyìn kó kàtà máa sọ ọ́nbẹ̀ ọ́ àwọn kan ṣe kí ni tọ́ wọ́n ti kọ́ọ̀tì bíi so wọ́n sì ń sanwó gegege fọmọ kan ló tẹ̀ sọ pé nìkan ni ọ̀nà tẹ̀ lórí bẹ́ẹ̀dì báyìí tọ́da bẹ́ẹ̀ tọ́da bẹ́ẹ̀ bàbá alábòsí kọ́da bẹ́ẹ̀ gbogbo wọn náà lè ń fẹ́ kún ṣe dáadáa sí wọn èyí náà ṣe dáadáa sí gbogbo ọmọ kan kó tó di pé sùkúù wọ́n ti kíní tí wọ́n máa sanwó sí wọ́n ti sanwó bẹ́ẹ̀ tí wọ́n ti ti tàṣíwájú ní ọ̀kọ̀ọ̀kan àmọ́ màkà ń máa bá lé gbogbo wọn tí wọ́n ní ẹ̀gzámù dé ọmọ tí wọ́n sanwó kiri kọ́kọ́ jáde gbà náà bàbá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì wá over four. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin sọ da abẹ́ gbogbo ẹ̀ lọ́mọ ọmọ rántí o gbogbo ẹ̀ lọ́mọ ìgbà míì torí ìyá ni wọ́n máa fi fi àjọ mà mí. torí wọ́n fẹ́ràn ayé lé ìwọ̀n fẹ́ràn ayé lé Yorùbá náà ti parí ọ̀rọ̀ wọ́n ní ìyàwó ìyẹn lọ́dọ̀ àwọn baba alábòsí lẹwù ẹ fi sínú bracket so èsì pé owó yẹn ò lọ déédéé lọ́dọ̀ àwọn alábòsí lẹwù wàyí ńlá tó bá ọmọ rẹ gbogbo ìyàwó onílé lọ tó lọ ọmọ náà àbí òye wa tó ń torí ṣe eléyìí láì ṣe dáadáa sáwọn ọmọ yẹn ó kéré jù òun bùkátà pé tí wọ́n bá kú ṣáájú ọmọ rẹ kọ́ ọmọ rẹ ọmọ tàdúrà kù tó ẹsẹ dáadáa sáwọn ọmọ tó ń ti pé bàbá rẹ ọba àyàkà o bàbá sì dé èèyàn burúkú o bàbá sì yà bá tàdí lójú rẹ o dáadáa ní kò sàdúà torí ọwọ́ bíbí tó bí ọyún ó ti tó torí ẹ̀rọ lẹ́gbọ̀tẹ́ lómi béèrè béèrè tí ọba làkà ẹ̀ dáàdi mi ò kéta fún mi ẹ wọ́n dẹ̀ ti lé mi àti mọ́mí mi látìgbà tí mo dẹ̀ ti wà lọ́mọ oṣù méjì wọ́n rí gbà náà ta ló pìtàn rọ fún un.

Ah, ẹlòmí sọ pé mami ọmọ ṣe pí ọlọ́pọ̀ ntì lọ́jọ́ òlẹ̀ irọ́ ni ọ̀mọ̀gbà náà ọ̀mọ̀gbà náà ta ń kó káti pé náà rẹ ló gbé tó fi wálé ayé rẹ ò olóyún tiẹ̀ ti fẹ́ yà o tí wọ́n máa gbin ẹlòmí ọmọ rìn lọ yọkọ̀kọ̀ síbi kan láàrin títì kìí pé ń dírámà tí màá ń ṣe bẹ́ẹ̀ náà nìwọ náà nu ya rẹ tọ́tọ́ pé bá mi tọ́ tá ń pa pé this place is not is not eh is not serious enough kọ́kàn pàǹpà ni pé what what what is this ìwọ ayé náà nípa tó wọn wá bí ọtẹ ojú kókó kónkó ọwọ́ ayé àǹkan mọ́ gbogbo ayé lọ́wọ́ tó eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ lànà màmá wọn bá jẹ́ gbogbo ti bí ọlọ́pàá ti ọwọ́ ètò ti ṣe hàn ah, ọlẹ́tọ̀ fi kò ṣe dáadáa tẹ̀rí ìdílé yìí àwọn bàbá àti ìyá wa ó yẹ ká ṣe dáadáa sí wọn kódà kápẹ́ wọn sábò sí sáwọ ọlọ́ọ̀ni ọ̀dájọ́ tí wọ́n fún wọn àwa láàrin wa tí wọn ká túká lálàáfíà nítorí pé bàbá tí ò da màmá tí ò sùn bí aká ni wọ́n jọ táyé pé kò lè fún wàrà ṣùgbọ́n ńkọ́ ó lè ti wàrà dànù wọ́n lè ṣe sábàbí kí wọ́n má àlìjáná wọ̀ tààrà káwọn ọjọ́ máa ná wọn ní wá jẹ́ kí wọ́n máa àlìjáná náà wá àlìjáná tààrà tó nítorí pé ẹ̀túká lálàáfíà ìdí nu tó jẹ́ kí tó ti dà yàn àti bàbá èèyàn pọ̀ màmá èèyàn wọ́n ti wá kú wàláì téèyàn bá gbọ́ Islam èèyàn fẹ́ máa sọ ẹ̀jẹ̀ lójoojúmọ́ because there are nowhere to be found now tó fi pé ẹ dákun ẹ̀ foríjì torí ẹ ìwọ tó wà chance bàbá rẹ ò tó o bá sì ti ṣàtúnṣe lónìí táwọn bá ti lọ wọn lọnu ọwọ àmọ́ tó máa pé akáńkọ kò lè fún wàrà ṣùgbọ́n lè dá wàrà nù kó wá jẹ́ pé nítorí sábàbí tiwọn kàkà tí wọ́n rà lìjánná lọ tààràtà wọ́n ní kó lọ sí fifty years ní jahannamana gbogbo ń tó lò láyé náà tó twenty five wọ́n tó wá ní fifty nínú jahannama abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa èèyàn gbọ́dọ̀ ṣàtúnṣe èèyàn wọ kọ́ ajẹ́ pé àkúṣe ó fi kọ́ kọ́ lábùkù kó o ṣe kí n tọ́ bá mọ láyé ó sì sẹ̀pẹ̀rẹ̀ torí ẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà ti dọ́gba láàrin àwọn ọmọ yìí o bàbá mi wá padà ọ wá gba sàrà àtúnṣe fún mi padà lọ́nà bàbá tí máa gbọ́rọ̀ fún ìsàlẹ̀tì lápá nàìjíríà limited tẹ́kí tí bá ń bẹ́ lómi sọ̀rọ̀ kò ní gbọ́ wàláì tí bá ń bá sọ̀rọ̀ lọ́nà tinu, mi ló lè gbà o lè gba tinu o tó o sì lè mà bí ẹni tí ń sọ fún ọ nípa lọ káti ẹ̀pẹ́ rọ́ ló ń pa fún ọ o káwá pàdé ń jọ gbèǹdé wọn á lọ o báyìí o báyìí sí báyìí wọn ẹ dàpọ̀ ẹ bá ń wá lágbájá ẹ bá ń mú lágbájá wá mú dé ìwọ ló sì kọ́ mi o ìwọ sọ fún mi pé kí n sí báyìí kí n sí báyìí kí n sí báyìí dàmọ̀ kí rọ̀ òfin panjọ́ náà mi mo jókòó wọn ló ní o. tòtẹ́ mọ̀ kó ní òròjọ́ wọn adùn ọlọ́ ha torí ẹ̀ ìgbà tí wò ó ti mà tó bá rí pẹ́nìkan mà lọ́kàn rẹ̀ balẹ̀ sí mà rẹ̀ tó bá bọ̀ ọ̀tọ́ ṣe ń torí kókò sí i yókù lẹ̀ fọlọ́ á pàdé ń dọ̀gbìn lé ìjẹba nínú riwaya kan anabi sọ fún Bashir yìí pé fa ashhid ala hada ghairi ẹlòmíì tó yàtọ̀ sí mi ní kọ́ lọ́wọ́ akọ́jẹ́rìí sí o bàtò ti fún gbogbo ọmọ rẹ ẹnìkan ló fún ẹ má pè mí jẹ́rìí sábòsì. ثم قال أيسرك أن يكون لك في البر سواء tó wù ọ́ kí gbogbo ọmọ rẹ ó jẹ́ kí wọ́n dọ́gba nínú ṣíṣe dáadáa sí ọ tó wù ọ́ kí gbogbo ọmọ rẹ kí wọ́n dọ́gba nínú ṣíṣe dáadáa sí ọ ọ̀lẹ́bẹ̀lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni gbogbo ọmọ fẹ́ kí ṣe dáadáa sí mi ó kè kí ló dé tí wọ́n á ṣe dáadáa sẹ́nìkan tí ò ṣe sáma yòókù á ànábì sallallahu alaihi wasallam ọgbọ́n pọ̀ nínú tí fi ń kọ́ wa tí gbogbo ọmọ rẹ lọ́n fẹ́ kó ṣe dáadáa sí ọ ó ní bẹ́ẹ̀ kí ló á dé sáfẹ́ nìkan ni wọ́n ṣe dáadáa sí ẹni tó o fẹ́ kó ṣe dáadáa sí ọ náà nù ó ní ó ṣe dáadáa sí ọba ọba kú àwọn yòókù ọkàn máa kọ́ lọ́wọ́ forí jòkó mùsùlùmí ni. ìjọba kú bí ọlọ́run gbérí lánàá. ولجميع موتى المسلمين اللهم فرج ما تبقوكم مسلمين وزقوا اللهم اغفر لنا ولآبائنا وأمهاتنا ولجميع موتى المسلمين ọmọ tí ò ní fàlàfà àgùnbà onísọpọlọ foríjì wa àtàwọn bàbá wa àtàwọn ìyá wa àti gbogbo òkú mùsùlùmí wa àti gbogbo òkú mùsùlùmí wọn jẹ sì jẹ gbàtí wọn náà wọ́n lẹ́ni tó bá da mi tútù síwájú ní ọ̀tẹ̀lẹ̀ tútù ìwọ náà ò ṣe dáadáa sáwọn ọmọ tó o gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn ọmọ rẹ̀ ní àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń rí láyé tínú wọn fi ń dùn tó ọ̀nà bá lágbára rẹ̀ ṣe fáwọn ọmọ rẹ̀ nǹkan tí ń dá wàhálà alẹ̀ fáwọn èèyàn nù gbèsè ayé tí gbèsè ayé fi máa ń ṣòro fún wa tó bá lágbára àti mú kó mú kó fáwọn ọmọ rẹ̀ torí jẹjẹjẹjẹ lọmọ ọba wà níbi tọ́lọ̀ mọ̀ kó máa kọ́ ma sí wọn náà ló ti karamba ní pé mo sábẹ́ bí ma èmi náà fẹ́ jẹ́ bàbá fa èmi náà fẹ́ jẹ́ ìyá fa ó ti ti di bàbá ó ti di ìyá báyìí ok kí ló kù kó o sojúṣe sojúṣe lórí àwọn ọmọ torí pé wọn ni sábàbí tán ti wá sílé ayé torí ẹ gbogbo wọn lọ ń fẹ́ kó wọn gbọ́rọ̀ sí ọ lẹ́nu a jẹ pé falẹ́ ìdẹ́nu ajẹ́pẹ́ kọ̀ sáyè láti bọ́ ẹnìkan mọ́ bọ́ ẹnìkan ṣé ẹrú kan wá sí bọ́ ọmọ méjì dàdí èsì pa abẹ ládà àbọ̀ ọmọ mẹ́ta àbí mẹ́rin ó sì bù wọn á sọ pé gbogbo àtàn bá tà ń kọ́ wọ́n máa kúnwó rẹ̀ ajẹ́pẹ́ sí bù wọn gbogbo àwọn ọmọ mi mo bù wọn lẹ́rú yìí bí gbogbo àwọn ọmọ mi mo bù wọn mọ́tò yìí gbogbo àwọn ọmọ mi mo bù wọn ní mashini ah ó ṣe máa lò kódà ẹrù nǹkan ó ṣe lò pé lónìí yóò lọ fọṣọ fún ọ tó bá di lọ́la yóò fọṣọ fún ọ àwọn obìnrin jọ kọ̀ọ̀kan àwọn ọkùnrin jọ méjì méjì làṣìkè náà mọ́ yóò wá gbálẹ̀ fún ọ lónìí ọ̀la ọ̀la ìwọ náà àwọn ọkùnrin kọ́ ìjọ méjì méjì wọ́n hà kẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà ni mọ́tò kálukọ́ ẹ̀ máa pin gùn kí kálukọ́ sá ti gba láńsẹ̀nsì wọn rò pé yé tó wàhá kẹgà torí ẹ eléyìí fi hàn wá pé nínú ọmọ wa ní nǹkan a rí pàǹsì dọ́gba ẹ má bọ ọmọ kankan ẹ má bọ ọmọ kan wọlé àìkè nígbà mi ọmọ kan wà ń kókó lónìí ọmọ mi ò ní bí ọmọ tó ti dàgbà débi pé ó ti tó fẹ́ yàwó àìsí sọ pé lábẹ́ òfin ọlọ́ọ̀ kò sí ẹsikúùsì fún bàbá láti má fẹ́ ìyàwó fọmọ rẹ̀ lọ́kùnrin especially ìyàwó alákọ̀ọ́kọ́ bàbá rẹ̀ lọ́ọ́ ẹ̀kọ́ fẹ́ fún un tó ti pé tó bá ti bàlágà iná ìlò rẹ̀ kò sí kò jọ́ràn ẹ̀ lórí bàbá rẹ̀ mọ́ ṣùgbọ́n wọ́n ní bíi ti fífẹ́ ìyàwó fún ọkọ bàbá rẹ̀ ọ̀fẹ́ ìyàwó ẹ wá kíyèsí o èsì ìyàwó gbèsè sẹ́yìn fẹ́ o. tẹ́ ẹ lọ jẹ gbèsè lórí tìrìtì ẹ tọrùn gbọ́dọ̀gbọ́dì gbogbo ń yín bàbá kan lè gbọ́rùn lẹ́kọ̀ọ́ mà kàn fi jọ̀gbọ̀dì bọ́ ìyàwó yóò bọ̀ fẹ́yàwó ala sunnatillahi wa lọ́nà tí ò láti jù nù ti bóyá bóyá síyàwó náà àbẹ́rẹ́ rí nǹkan náà. tó bẹ́ẹ̀ yóò ti bọ̀ ra bàtà bíi mélòó fún ìyàwó tó fẹ́ fẹ́ àti gan aṣọ mélòó àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ ẹ̀hẹ́n tó bàbá rẹ bọ́ọ̀ bá sì lówó bẹ́ẹ̀dì ó lè bọ́ ọkàn bẹ́ẹ̀dì ó tún ra mátíráàsì sí i màṣíkè nọ́mbà lẹ́yìn tẹ́ bá sì pé ìyàwó tẹ́tẹ́ bá rówó gbalé bàbá rẹ lè bọ́ gbalé kó sanwó ọdún kan fáwọlẹ́lá lẹ́yìn rẹ̀ kó dé ṣòkòtò rẹ kó lé ní o sínú pẹ́ni tó dá fọ́gùn ni ọ ẹ̀hẹ́n tó gbogbo agbọn abẹ agbọ́dọ̀ kéèsì gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọmọbìnrin bàbá rẹ̀ náà ni ó sì lọlé ọkọ tòtá lákọ̀ọ́kọ́ nínú ojúṣe yẹn ìyá ti pẹ́ fẹ́yàwó fẹ́ nìkan ẹ̀ ní fẹ́yàwó fẹ́ nìkan gbogbo tó bá ti wá dà sí jù tó ti fẹ́ ní kàràǹbà nínú ìnáwó kan tí ò nítumà ọlọ́run ọbẹ̀ bàbá rẹ̀ kó kọ́bọ̀ gbé ọbẹ̀ bàbá rẹ̀ kó kọ́bọ̀ gbé tó eléyìí pàtàkì kó ká mọ̀ ẹ̀yin abẹ́sẹ̀ reception ìta àdẹ̀fẹ́ gbà fún kínní ẹ̀ ọmọ aná wa two hundred thousand wọ́lọ́mù ọba ti lé lọ gbà wọ́n ní kọ́ wọ́lọ́mù agboolé wa ń bẹ́ lẹ̀ kò sí ní tó ṣe eléyìí jẹ́ bó ti jẹ́ bàbá àgbà wa mílọ̀ alala ńlá wọ́lọ́mù kálukú ó sinmi eléyìí jẹ́ ti ṣe jẹ́ mbẹ́wò aṣọ gínídàmọ́ọ̀sì tá a fún olókèrè ẹ ní kíní kan labalábá tẹ́ kọ̀ọ̀kan nìkan mo rò pé yé wa ẹ̀hẹ́n torí fattaqullaha mastata'tu ilé ìjọba ṣe wáyé tí a ti bí ma oríire o ẹ ojúṣe ṣe lórí àwọn ọmọ o ọlọ́wọ́n ọmọ fún yín ṣe so ẹ̀yin tí a ti bí ma tẹ̀ ń wojú ọlọ́ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá yóò ràn wá lọ́wọ́ yóò fi wá mánà yóò ṣe dáadáa fún wa láyé yóò ṣe fún wa lọ́la kìyàm ọlọ́run ọba kó ṣàánú wa jálẹ̀ subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka